إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا أيوة. شريك له أيوة. أيوة. وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ربنا الله سبحانه وتعالى في خوارجي وفي رمضان kanalegi yóòdùdùmí ní ìrọ̀dọ́ 1435 ìtì déédé by gregorian calendar àrí 1436 ìtì déédé by gregorian calendar ní ní ti june 18 2014 aláwọ̀ kó arọ jíjọba ìkọ̀rọ̀ ní tawdo ka ka ni do ki ma baraka to wa ma ade ni sura to no sura ufana sura ya baraka ki sayyidina umar ya ga ne bi ki imani mojo sura de me o ka ma me me sura e ka mo ya me me sura e ka bo ya ko te kara pe o me amo do da bi yo mo ya ti je mo mo ne sura ka ge sura al ahkam ìtògbógágá kakọ́ṣọ́ kàtọ́ àwọn ọmọdọ̀ bá náà mi tó rẹ̀ bọ̀gìdé ìkùránì torí òjò tó tó interaction òun náà kò náà gbópa ọmọ ọjà kẹ máa nà ọ̀rọ̀ kẹ gbójí lè lẹ́kọ̀ọ́ ojú ọ̀nà tó rà gẹ́gẹ́ ìmùgbòmù wá agudo akudu daboko koma yumune yakune biyakuna gbópa mune ọkọ̀ kẹfẹ́rọ̀ kẹfẹ́rọ̀ kẹfẹ́rọ̀ kẹfẹ́rọ̀ kẹfẹ́rọ̀ kẹfẹ́rọ̀ kẹfẹ́rọ̀ kẹfẹ́rọ̀ katoda wale jomerea aliyekunu kikakatwade kakuwa na rojoi musayeke gwiji aliyeke gwiji lei oudei لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا بأنفسهم أنفسهم خيرا وقالوا هذا إفك مبين شكرا يوم الله ما تكون جيبين لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات ظن المؤمنون لأنفسهم خيرا وقالوا وقالوا هذا إفك مبين الله أكبر لبي ممنا دراسيون لولا جاءوا عليه لولا إذ سمعتموه لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا نعم وقالوا هذا إفك مبين جزاك الله خيرا الآن جئت بالحق aya yoro do bo wa ye aya ke wa ka saka wa ake bo na ba ka kile guda la mo yo kile guda lo aya ye ke bu ji kide ti a kini hi allah wa ya ti ta'dibi ya di training ina mi mu'mini ìhàyè ìdẹ̀ wọ́n ti mú mi ní ẹjẹ́ ká mú ọ̀nà àkọjá kọ́ ọ̀rọ̀ àmìkìdẹ̀ ọ̀rọ̀ àìgbọ́ kẹmdù kẹmdù ṣùkọ́ àmẹ́kàmọ́ ẹ̀mẹ́ máa dúgbọ́ kàtírí kàtí ní àmẹ́bí wọ́n lò ó mẹ́ànà mo máa gbé yín màmá wa dúgbọ́ kàtírí ní ìfẹ́sàlẹ̀ bóbulẹ̀ ní wọ́n lò ó tọ́ka kódà wọn gé ìdọ ọ̀pọ̀gágá tọ́ra máa rẹ̀wù tí a lè lórí mímì mímì mí ọ̀kàtẹ́kì ní máa ní ìhun máa ìyàbò kánájọ́ tìmtìmtìmtìm káàmà ní kọkàtà mọ̀ kọkàtà máa wọ́n yàjọ mọ̀ mí kòkò gíjọ múnùmùnù múnùmùnù múnà bá mi kìlí fún ìrò jíjẹ hóra. èmi kìdẹ́rì fẹ̀yídẹ́tì ní àìsà ajoma ile ka kwazo da karabama al'umma bu zamana nabi lọ́la kẹ̀yí dẹ́kùnrin àìṣà ọyọ́ tọ́wọ́ lọ́tẹ́ oṣù kàkárí ìtànẹ̀ lọ́tẹ́ ó má kèbìlì ìdé ìṣòka òbí ẹ̀jẹ̀nẹ̀ bí òyèbìlì kèbìlì ìdọ̀rẹ́ òyàmúnà ló gbogbo kí wọ́n ti gbókè ní ìmánì ń bọ́ mẹ́mẹ́rẹ́ bọ̀ ẹ̀tọ́rọ wọn dàmá àmọ́ wọn mú wọn ní ọkọ̀ bíbí rẹ̀ ẹ̀rọ ọ̀rọ̀ ayé ọ̀yàn àti àkàkàrà lórí ojú kọlẹ̀ díẹ̀ díẹ̀ nípa ní àrọ̀ ní ẹ̀lẹ́ tó bá wa ummul mu'minina sayyidatina Aisha radiyallahu anha kọjú kọlọ wọn wọ́ọ̀rọ̀ ẹgbẹ̀ ilé àmáyá dábàmáyá náà gbé ẹgbẹ́ kọjọ́dọ̀ wọ́ọ̀rọ̀ ẹgbẹ̀ òun náà rẹ̀ òun ọjọ́ káàbọ̀ gbóyà níbi awa gbogbo ilẹ̀ kágẹ̀lẹ̀ ẹ̀kí kápa gbogbo tó yá màájú ilẹ̀ kápa ọ̀nà akọ́ rẹ̀ rẹ̀ lè lẹ́hà ìfẹ̀mí ẹ̀hùn yàtí ẹ̀hùn ìfẹ̀mí bíbí

mana gbolale da horeren ererele mana ti haza ifkum mubin ibide sulu iki akan bere ulu e masibe lere mubin iki tejigede cha umedo hodare ola medo hodare ola ti je gbode

لولا جاءوا عليه بأربعة شهداء فإذ لم يأتوا بالشهداء فأولئك عند الله هم الكاذبون amẹ́yìnmẹ̀ ní ìmánì mẹ́mẹ́ àgbọ́dà di àrìgáwá mẹ́ àrẹ̀kọ́dà àrìgáwá lọ́dà àrìgáyà ọjẹ́ ẹni dúkìá rọyán ohun obìnrin ti wọ́nyán lọ kàkẹ́ẹ̀bì ìrìnàjì ẹ̀hùn máa tẹ́lẹ̀ lẹ́kì jì máa tẹ́lẹ̀ lẹ́kì máa mi ìṣẹ̀dá mẹ́ẹ̀lẹ̀ àbú ìṣẹ̀dá mẹ́ẹ̀lẹ̀ tíjà màálí àmàkàn mamukọ́ اللي كيلغودو إذا يكلي والذين يرمون المهصلات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم ثمانين جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون من لا يمه إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم sọ́gẹ́rẹ́ eh, eh, eh, ni iye àmúdẹ nẹ́tì ẹni dúkì onóbìnrin mú bí aṣàwótawó akẹnẹlẹ́dúkì ti màkà ẹ̀kẹ́lẹ̀ pẹ́lú ọmọ rẹ̀ iye àmúdẹ nẹ́tì sọ́yàwó olùwà mú bí aṣàwótawó ọ̀dàbí àwọ̀ yẹn kẹ́nìlẹ́dúkì ọ̀nà kẹ́ni àlìtánẹ̀ ẹ̀ nílẹ̀dẹ̀ wọ́n فشهادة أحدهم أربع شهادات بالله إنه لمن الصادقين والخامسة أن لعنة الله عليها إن كان من الكاذبين إمدني شو أيوه وامو بابو تابو أبا ينلا عليه تاكون لا مبكو دايلي غاتانا لولا تاكو لبينا يدو sọ́lẹ̀ ẹnẹ́dún ìwọ́nyá dédú òtá ní ẹnẹ́tẹ̀ẹ́nu ìjímá ògbóhùnlẹ̀ kìí agbójú gbóhùnlẹ̀ àìjẹ́nà agbójú gbóhùnlẹ̀ àmàlù umma ya níbi muhammadu ìyá àmàlù umma níbi muhammadu ẹni ti nọ̀ra kì ní karatu tùmálẹ̀ ẹni kì ní hadisa níbi òyí tùmálẹ̀ papọ̀ ọya níbi kàtàwùsẹ́nu níbi ẹni kàtà wọn kẹne ọ̀fẹ́dọ̀ pẹ̀lú ọgbà níbi muhammadu kàtà wọn kà níbi àwọn ka yẹni kairu nasi abubakari ilẹ̀ àyẹ̀kọ́nà nàbíyà ẹni kìyàn pẹ̀lú àmúnà pákó ti fẹ̀yìnù náà abubakar ìmá wọn ti àkànnà láti múdà níbi gẹ̀ sáàkì mú dọgbọ gẹ́lẹ́ mọ̀lá ẹgbẹ́ náà lè dó mẹ́tẹ̀ẹ̀tẹ̀ẹ̀tẹ̀ẹ̀tẹ̀ẹ̀ ká kámẹ́jọ onétí a máa gbogbolómi máa yẹ yáàgó a máa kéde àwílò èlà bútabó ekonobìnrin ní pàtí kéte mọ́ ìdága ti dó mẹ̀gbàyé ìfóònù mẹ́àgó tí ẹgbẹ̀wà gbọ́ wà dítọ́ mi máa kàrẹ́ ẹ̀ta ni ìmá nìdẹ̀ ilẹ̀ ولولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفق مبين لولا جاءوا عليه بأربعة شهداء هذه اللي قبلت أيام ضرائي أبوك ضرائي متى تعليه أبي لك ماما مش دمير كو يولا جدين فإن لم يأتوا بالشهداء إن لك ما تهم أمامي كذا مالك ونبح فأولئك عند الله هم الكاذبون أبيله بوجو أما تمني ميو والعياذ بالله وهذه آية كده إن حديث كيوالو لهم من حديث آه، آية كده وانا إنها نزلت في أبي أيوب خالد ابن زيد الأنصاري أبو أيوب الأنصاري ده بدو جالنا بود خالد ابن زيد أبي أيوب أه بابا أيوب بابا أيوب الأنصاري أبو مدينة أنا يا بابا أيوب أبو دون يقول خالد بن زيد بكاني بيوي مدينة أنا كاني بيروج أميره على أي رواجو ọ̀là gidẹ́rí ọ̀là bíbí kèbìlì ìpẹ́yàmù náà lọ màjọ kọjú ọ̀nà tọ́gbà wa iye àmì múmi ni gọ̀là gidó àgbàdàbó ẹ̀yọ bàkọ́ ẹ̀yàwó dẹ̀ ó lẹ́rin dábàkì muhammad ibn ishaq kì gbà wá pàmì rẹwáyàwó yẹni ẹni àbá ayúbá alẹ́ ansọ́rẹ̀ kọ́ọ̀lẹ̀ lẹ́wọ́ ọya ń kìí mú àyóbà ohun ṣàlù yàáyìn akọ́lá rẹ̀ yẹ́ ni yá àbà àyóbà wẹ́ bàbá àyóbà alfari amma tasna'u fi aisha radiyallahu anha o to la ma ka wala la kọ́ọ̀lẹ̀ na àmì ihe omi gbọ́lẹ̀ wọ̀zàrẹ̀ kàrẹ̀kẹ́bìbò ọ̀lẹ́lẹ́sẹ̀ emíẹ̀lẹ́ olóòmìtì ìmọ̀ àti emí wíkàdì ti yìí kó jẹ́ ẹ̀kọ́ àkóǹtì àkóǹtì fàrẹ̀lẹ̀wò zàrẹ̀ kàrẹ̀ ọmọ ya hmm. wọ́n yẹ́ àyòó bá oya níbi ẹnu jímọ́ ọmọ ẹnu jímọ́ gbẹ́kọ̀gbẹ̀kọ̀ lẹ́yìn wọ́n àwọn ajẹun lẹ́ẹ̀ ẹ̀tọ́ ládùú ẹ̀kọ́ ajábálẹ̀ ibi ní àmú ẹ̀kẹ́ jálẹ̀lẹ́ ẹ̀rẹ̀ rẹ̀ kátàkátà wá ojú kíkọ́ láà wọ́lọ́ọ̀dì máa kún tó lè àfàlẹ̀hù gbégbélẹ̀ wọ́pọ̀pọ̀pọ̀ ojú ẹni ojú ìyẹ́wò mi àṣàbọ̀ àṣàlẹ̀lẹ́nu tọ́ wọn kọ mọ́mọ́ dá fa aishatu wallahi khairun minki shi ma ni wọn na take jiji ruko da takun ha ba ṣe wani ba aisha yóò tó wẹgbẹ imani rẹ ìtò màwẹ ẹnẹ òmàlẹ máa yẹwò wa sàlẹlẹ níbà òmàlẹ ògbé inú yìí máa ń wẹ̀ tí tákẹ́ wọn bíbí tákù ẹ̀ máa bá ní òun ní bá wọ́n aisha tó hayrun minki tẹ́lẹ̀ ẹ̀fẹ́ ìwé tí tàbálẹ̀ káàkiri ẹ̀jì yorùbá ọ̀nà ìdúgbò ẹ̀fẹ́ lè ẹ̀fẹ́ ìyá ìṣàbá hayrun minki ẹ̀fẹ́ ìwùnà tẹ́wẹ̀ ṣokọ̀ yọ̀hún ẹ̀nẹ́ kì máa yọ̀hún àtàlẹ̀ tẹ́tẹ́ lẹ́nìbà òpọ̀ yọ̀ ìyá ìṣàbá hayrun minki òpọ̀ yọ̀hún pàhùn èèyàn ọ̀rọ̀pọ̀ àmọ́ tó pọ̀ yọ̀ ń ẹ̀kọ́ káàkiri wọ́n gbò yà máa tó kọ yọ tọ̀ àìsàbà fẹ́rùn mínkì ohun ọ̀tọ̀ ẹlẹ́ gbẹ́nẹ̀kì kọ́lọ̀pọ̀ àmà tó kọ yọ gbẹ́nẹ̀kì wọ́n gbọ́kọ̀lọ̀ àmà tó kọ yọ kùnà àìsà àníbíwá sọ́lọ̀lọ́ rẹ̀ wà á rẹ̀ sọ́lọ̀mà yàtà yẹnu wàláyé ayé kùránì bí ó ṣàrọ̀ wọ́n ní kéde bàkú mi bá ìṣe àdàtí kò fò mí kó kò bọ́lọ̀ mi kó máa lẹ́ni wá ìṣà wá ní. ẹnẹ àti wọn rẹ gẹ. àmì pòfẹ́sọ̀ germany yanni ni ilé dúkì yanni à ń ṣàgbé lèmi ní ilèmi. ọdọ ọmọ ọdọmọdún kìí ṣe tákà níbi tẹlẹ ìnà tí ọmọ ọdọmọ ẹgbẹjọ tápamọ. ọmọdọ́ mẹ́gbẹ́jọ ọmọdọ́ mẹ́fà tí ebi èké màtí awẹ́rẹ́ ọmọdọ́ wà níbi mọ̀tọ́ gbẹ́gbẹ́ hàn níbi náà eyi etí kwanà oṣù kwanà bi tùyí lìmí àníbi tùyí kọ́sẹ̀ ọwọ́ àníbi ẹnẹ̀ náà wọn ní abájọ yìí ìkọ́rọ̀pọ̀ jù fẹ́jù náà abúbákar ìpí ẹ̀bí ẹ̀fẹ́jù náà abúbákar ọ̀rọ̀ fẹ́jù ọlọ́run kwanà ẹlẹ́yàjílẹ̀ ọkàn mẹ́tẹ̀lá bí ọ̀rẹ́ àwọn dẹ̀ ọyẹ́ òkè gbọ́rọ̀ ajé àtẹ̀wọ̀n mi agbóhùn lọ́la ìjáyà wọ́n gbọ́rọ̀ yìí wọn kọ̀ wọ́n pọ̀ nàìjíríà ní wọ́n abájọ rẹ̀ angle do field ọ̀la do ma ma compare wẹ̀ pàlá ìṣàbá aṣàyàn ti wẹ́lẹ̀ ọ̀rẹ́ ohun náà kàtọ́gbá fọlẹ́mà nàzẹ́lẹ̀ alkùrọ̀ánà zẹ̀kọ́rọ̀ azọ̀wọ̀jẹ́lá mẹ́ǹkọ́lẹ̀ alfàáyíṣẹ́ta ọ̀lẹ̀ mẹ́ǹkọ́lẹ̀ fàáyíṣẹ́ta ma kọ́lẹ̀ eh, fi ahìl ìfì ẹgbẹ́ káyà kùránì kọjọ́ rọ̀ wọ́n ìwádìí fẹ́lì sẹ̀yídẹ́tìnà àìṣà ojú ọlọ́n kọ́lá kàmọ́ yúlù àmọ́kùkọ́lá bíbí màkànyẹ́ ìṣà ẹ̀rẹ̀ rẹ̀ lẹ́wọ̀n yẹ́ ni inelezina jẹ́ abilẹ́kì ìgbódókè wákò ulu bíbí ulu ya ulu ulu yóò pàmò fi apẹ́wò bí ẹ̀ oṣùlọ́tò milkom ọmọ jàmà ìrìnrìn àti nínú ọtọ́ ti agbógbó tó yẹ ẹyẹ kàdéhùn lẹ́wùlẹ̀ ìfẹ̀mí ìtùmúhù ẹ̀wù síta ẹgbàgbẹ̀ná gbọ́rẹ̀ yìí ظن المؤمنون والمؤمنات بأنفسهم والمؤمنات بأنفسهم خيرا ẹ̀wù sí pàbílẹ̀ jami múmini màmá ti bí ẹ̀yọ̀yọ̀ wọn máa ka hm, kola bibia go yelo ne ne jimo gene gire jima to gene le me kan hm. olai yami ge tia do ma bo ayo ba ya de juro ya ma ge ge tia do mun to do yimo ge dala le dai mun ro go mo we a en eh, ma kale o ye to gele ye gbe gbe lo jo ke ko wo bo ko ko jo ngo ge le bo merun ona ya ona bu gile ge ma meru ne ya sangu to le ona

awo ma muko ko yi na ma se yono ni ka wo muko bi ko te we ara lo ora le ha ma te le yo ge ngbo lo tuye we lo to na bi ka di ni ta pa di na mbe to awo ra te ko ya munafiki ma bo munafiki kama kuwa munafiki tojua nikirini jama ni wa nini munafiki jama ni wa nile wa munafiki tote unde otomale nikiri unde abili nikiri unde awutolabu nikirona le eh unde madoke vili nikiri unde yebi eyebi je ko nigi ake par eyebi ko nigi aje par ha nikironi ko joma nikiri ni ba mikafiri ọ́nà ẹkọ̀ ọjọ́ mọ́nù pa ìgbìnigere ní ògbéwú ma ní kéré tó lẹ́ ọ̀rọ̀ àtàyàn ya máa ń gbèrè tí bó de máa ń gbèrè tí bó fẹ́wó máa ń gbèrè tí na kó tọ́ kẹsẹ̀ tó parí ọjọ́ lè yé ma ọ ma ọjọ́ mà bọ̀ ọ̀nà ọ̀gẹ́ ní rẹ̀ ẹ̀ wọ́n ti yá níbi dákì á gbogbo tó yíbo kí á dọ̀rọ̀ níbi kòkó ọjọ́ abeyi gagaji moko takonya lumi loko lu guja munumunu yi ma ma onda bacha yene le maka gobe <laughs> ene duma odo munafiki adini ene ki bojo na bani bi muhammadu na reno jo rena libi rena alqurani de ine ne duko bona ya mene toba dini islama kidiko echa nga uu genu àmá òbéèkì ti mú mi ní òbéèlẹ̀ wọn ràmádà ní ọjọ́ òbéèlẹ̀ wọn ọjọ́ ní lóòlà jẹ́ o àlẹ́yìnbí arúbá àti ṣọ̀dá àbéèkì ti mú mi ní lẹ́nà ayé kìdẹ́ ayé kẹgbójì tí sánàkó yíma لولا إن سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفق مبين إلا تعمل مؤمن الله وجواب يمين أما إن وجواب قول أجيما àmà ìwọ̀jọ́ lè mẹ́rin òye mà tí mú náà bìkí ní tí mú náà bìkà dínì mú náà bìkà dínì iná dúkọ̀ kárí àdínì kì dúkọ̀ ẹ̀tẹ̀ràn òwúrú ẹni dúkì àyẹ́ pàdínì ọjọ́ bí òun ìyá tàbí mú mú náà bí múnàfikí bọ́sì sọ̀hábí yá níbi múnàfikí múnàfikí déèwù àmì sọ̀hábí níbi òbúkọ abójí ìlú yóò kọjú sí apẹ́ yóò yíò inegede àmà aláàlẹ̀ àbẹ̀kí inegede àmà aláàlẹ̀ orí àmà aláàmà àkóòjára àmà aláàmì ìbí alẹ́ òbúkọ ọmọbúkọ méjì kàjẹ òun ìyàtí tí ọmọkùnrin alẹ́ gúgúrí gbí ìmọ̀ àdóhùn kókùnrin òun ti yà kí ní tí àmú okun náà àmì sàábé jọ múnáàfikí ní ké wé òmò ọmọ múnáàfikí lẹ́kọ̀ọ́ òun kèké múnáàfikà dín nìyí n'iyi ń ké wé àmì sàábé òun á máa di sàábé ineke máa ti àtọ̀wọ̀ na nà mú òru dàbàpọ̀ mẹ́mẹ́lẹ̀ ní na ọjọ́ na àmà káàkiri àkwàrí ìbílẹ̀bẹ̀ ẹ̀rẹ̀bíẹ́nẹ dúkì kọ alùmù náà ti ké àdínì ìsẹ̀láàmà abẹ̀kẹ́nẹ̀bíẹ́nẹ dúkì lọ́rọ̀ ọdún ìdúkẹ́ ẹnẹ̀kì ní ìmánì فقل ما هي موجودة توبة قرآن لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين لولا جاءوا عليه بأربعة شهداء فإذ لم يأتوا بأربعة شهداء هذه ما ما ما شدمي لكوان بيكي سميموني بيكي هاجي أبوهي قرايا رمى بيدا wọn àkọ́rọ̀ ayé wọ́n àgbò wọ́n àwọn ọgbòhùn wọn ànígedé ògbógedé ìmáni alẹ́ màmọ́ ní kẹrẹ mẹ́rẹ̀ kọ́n wọ́n ìdílọ́m yà tó bí ṣọ̀hàdá ma ń dé màmá àmá mi kẹrẹ kọ́n níbà máa yọ ẹ̀rẹ̀ níbà fọ̀wùlẹ́ ìka ìndẹ̀ fọ́rí homer patikon homer kazibon àbílẹ̀ àmàkẹ́ni ìmí ọgbọ́ yọ́yọ́ nadhani atayakijana na aloiku Allah kimana rajulwa ojo amejia ni muumini eh, kikikmeni ni wakayatakanmo wakaraha ilaikum alkufra والفسوق والعصيان وكان يا تبويو كاي ها ها واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير ما يعلمه الله أبدا واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم لعنتم شئتم ولكن الله حبب إليكم الإيمان وكره وزينه في قلوبكم وكره إليكم الكفر والكفوق والعصيان أولئك هم ẹgbẹ́sọ̀ ìdáyà ọjọ́ agbóró mi mú mi ní ẹ̀yà rẹ̀ jẹun ní ọjọ́ ilé kẹ́kẹ̀ẹ́ ògbó kìkì mú mi ní bá ẹ̀ẹ́dẹ̀ lóòdì ọjọ́ bùmẹ́rin ìrọ̀mẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀bùnmọ́ rẹ̀ dì ọjọ́ bùmẹ́rin ìrọ̀mẹ́ wọ́kẹ́kẹ́ wí wọ́kẹ́ bùmọ́ rẹ̀ tó bá fẹ́ ayé kìdẹ́ ànùmọ́ ayẹ̀kẹ́ lulẹ̀ ọ̀ ayẹ̀kẹ́ fà Allah yẹni wà ẹ̀rẹ̀mù amẹ́bógidi imani amẹ́mi fàhábí yá níbi annafikun rasulullah a níbi ọjọ́ dé wọn mẹ́fà ìlàtà àbíyọ ní ilẹ̀ náà ní fàhábí yá nùmọ́ amẹ́bìnà àdíjẹ́ mà níyí ni a níbi dé rí mẹ́ nígbà ń tẹ́lẹ̀ wọn níbi lè fún mẹ́mọ̀ mú jì mẹ́ àmọ́ nù تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم به وتومي الجنا يعني هما مبولان إن ما ويا مولان القرآن والسنة في قرآن فهي السنة إلي فكيف أن يجنون موديهما شوفي كابو في دي هذا كان يجنون موديهما أبا مجو أبا كان مجو كده أمي تبين أمي تبين أمي تبين أمي تبين أمي تبين أمي تبين ha ma nwanye bụ nepekomrepul lọa aikaha d aebi oydwụmemorlap kapa onye ojimabụ mume gje meme din ihe ojibụ mlapa loye kikoike tirin minera awụrụ wawariike akanebi nye ya naemume iyamoloobodo ọlaọba èédú mẹ́múdá tánìkánì bí kí á gbà kí á lè bọ́bà olùgbé mẹ́mẹ́dọ̀ láíwà jẹ́ǹkàní mi yẹ́ kí lè bọ́bà lẹ ànítòm wọ̀lá ìmẹ̀mọ́ ọ̀yẹ́mọ́ ọba wọ̀lá ìmẹ̀mọ́ ọba tá kéèké táyà mọ́tò rẹ̀ lẹ ànítòm màgánìkó لقد جاءكم رسول عليه لقد ما عنتم ani tom mama bata ke mama ohia mo ban taya moto man mutu mele ike akita ni bi ale be onka ma ale bu me ye de ne ama akwako aga ya gbe karatu e e ke ku karatu e ni juko ije ake do ewa wala na dina e bo ki ti ale ba dini ni ba e le ba dini ke le bo jo le ba ni de mo ije

مما وفتتي أمان دي ولكن الله أجب حبب إليكم الإيمان إيمان يجو يتوهم بهم يعني يجب ربان يجب أبومه gbogbo ta ma fukku imani ma kwana ka imani ojona wakarraha ya on ino bio yeju ngume itile kiri me ko ngum al kufra kafirki ọjọ́ kí ni kí ló mẹ́kọ̀ọ́ tábúrú jì ní wọ̀lfọ̀sọ́kọ̀ pẹ̀lú kì yẹ́wò náà dẹ̀rẹ̀ fíyàn kí anàkàyà ọgbọ́jọ́ kì tọ́ náà wọ̀lfọ̀sọ́kọ̀ pàmò dùrú gíní gíní ibi oyè yìí tí ni kí ló mẹ́kọ̀ọ́ mẹ́rin ẹlẹ́ni لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين لولا, إذ جاء لولا جاءوا عليه بأربعة شهداء فإذ لم يأتوا بالشهداء فأولئك عند الله هم الكاذبون الله أكبر إيه يا إيكو تو نعم ولولا فضل الله عليكم ورحمته في الدنيا والآخرة والآخرة لمسكم فيما أفضتم فيه عذاب عظيم إذ تلقونه إذ تلقونه تلقونه بألسنتكم وتقولون بأفواهكم وتقولون بأفواهكم ما ليس لكم به علم ما ليس لكم به علم وتحقيق يحسبونه هينا وهو عند الله وهو عند الله عظيم إذ تلقونه بألسنتكم وتقولون بأفواهكم وتقولون بأفواجكم ما ليس لكم به علم وتحسبونه هينا وهو عند الله عظيم بارك الله فيك يبي وفرقوا النقا وفرقوا النقا من مؤمنين mo lọ́dù kéjìgìrì rẹ̀ torúlẹ̀ ayà mi mú mi ní tọ́nà ẹ́ ẹgbàkọ̀lẹ̀ bí ẹ̀nà ọgbọ̀n àwọn ìdọ́ra mi rọ́ ti ka gẹ̀gẹ̀dẹ̀ ó ṣe ń kọjú akọ̀lọ̀ gẹ́nẹ̀gẹ́dẹ́ ìwọ̀n àhà ẹ̀wọ̀n sí kanú nẹ̀kú àmọ́tọ́ àpapà ó ka abo separate society amatogboni ìṣẹ̀hun kìsọ́gẹ́lẹ̀ ìwọ̀lọ́wà ọ̀làwà ọjọ́ kọjọ́ ọjọọ ń yí ìwọ́ pa wà ní wa á bí ilẹ̀ kùmárì ọmọ àpẹẹrẹ òjò àmàmọ́gọ́gọ́lọ́kẹ̀ society ke. abile kene kia sabina nabi muhammadu kianya kose wake kuja mwadini wa wabe wa amana na ale roe amanya ja dam dam dam dam dam amana ale roe amana roe amana roe amana ale roe ama sukọ lelelelele ndị kwa oye kwa eme wa kudu mmanụ ọjọ ibi ebe a mbe na mmanụ tiro na mmanụ kemụ otu otu awọ تقوك شبقا عندكم جو كره إليكم الكفر والفسوق والعصيان كجوم تلقي دي موارد ajo ẹ̀dà ẹ̀kẹ́ gbẹ̀rẹ̀ ẹ̀kà lójú wọ̀nyí ẹ̀dà kọjọ́ kọ̀lá múmìnì kọ̀lá wọn ọjọ́ kí àgá kọjọ́ ajú ogun ẹ̀nà kìtì múmìnì kì máa ń lójú kí wà kí ta mọ́ ọ̀la ní ẹ̀dìyàn kọjọ́ ẹ̀sìpẹ́ẹ̀sì oyí àmì múmìnì mi àwọn ọjọ́ wọn ká kẹ́nẹ́kẹ́ ولولا فضل الله عليكم الله أكبر أجبا بقول لك لوجي ما ده àgbèjọ́ a ní kìdé ògbọ́lẹ̀ ha yóò ní mọ́ sí lọ́jọ́ ọgbọ̀pọ̀ kìdó yí mẹ́rin wọ̀rọ̀ àmẹ́tòrò pé بالمؤمنين رحيما الله هنا تتعليج من المؤمنين ولمك أما لقرة لغام المؤمنين وجوارة لغام المؤمنين عمل محمد أرة لغام المؤمنين آبي لك ما بجيما مولا يكلك ولا يموتك لغام المؤمنين كيدولياتي أبوات يدي كيدولياتي أما يجمع كافر يكبر دوها tẹ́ẹ̀dọ̀rẹ̀ ádàrí kú yíyí oko gbogbo yóò yí lójì tọ́dọ̀rẹ̀ tó ẹ̀tẹ̀ orí ilé gbèrè máa tàbíyàn rẹ̀ tẹ́ẹ̀tẹ̀ orí aló tẹ́ǹkọrí ọmọ mọ́mí múmi ní ọgọ́ ọjọ́jọ́ wà nínú bí i àmá bàbá mẹ́tẹ̀ máa òjì máa bù kọjú alímẹ́lì ìdẹ̀rẹ̀ tí ìrìn àmì múmini wọléwòlà ó rí màtí àti nìyí fọ́bùnmìwọ́ àtìlẹ̀yìn ọjọ́ ìmọ̀ràn ọjọ́ ẹ́ ònífò kéde yí ilẹ̀ ọjọ́ kéde kẹrẹ̀bú mẹ́yìn wọ́ra ẹ̀mẹ́tòrò pé yíò mírún kéde ń àmẹ́tìmẹ̀ta mímúmini àwọn àmọ́ àrítí àmì múmini mọ̀nà tìlẹ̀ ẹni yíò mí ẹ́ mọ̀nà àtòlẹ̀ ọjọ́ ojí ilé ọjọ́ wọ̀ràmọ́tò pé yóò mi ọjọ́ kìdójá mẹ́ ìpìnlẹ̀ wà àfẹ́rọ̀ kìdójí mẹ́ ilẹ̀ igbógbó tọ́jọ́ nàyín ìmàtí lẹ́nẹ́bà àádọ́jọ́ lẹ́mẹ̀sẹ́kùn fíìmà àfọ́tùn fíìhí ìmapá kùrúmẹ́ọ̀wá ìmapá kẹrẹ̀bómẹ́ fíìmà àfọ́tùn bìhí fíìmà àfọ́tùn fíìhí ìyẹ̀wò kùmẹ̀dẹ́lùtùn yọ́ yọ áta yìí ẹ̀ọ̀mà kùmẹ́ọ̀wá ẹ̀ọ̀mà dọ́là kùrúmẹ́ọ̀wá yìí ẹ̀ọ̀mà kẹrẹ̀bómẹ́ àzẹ́bùn àbí àzẹ́bà yọ gbọ́kọ̀gbọ̀kọ̀ ọjọ́ màjọ́ kọ̀ kẹrẹ̀bómẹ́ amẹ́gbẹ̀ẹ́yà rọ̀yà rẹ̀ ní yọ ọyọ́ ọ̀lẹ̀ bí ẹgbẹ̀rẹ̀ gidẹ́ ẹgbẹ̀yà dòdò ngbe ma jẹ́ tẹ́gì bẹ̀tù ma bí ọyọ́ èyí tàbá ẹ̀yẹ́ dédé ìkè ńlá ẹ̀kẹ́ wẹ́rọ àkàwọn وتقولون بأفواهكم تقولون بأفواهكم ما ليس لكم به علم وتحسبونه هينا وهو عند الله عظيم إن الله يعني جمع دوه كم يقول بني بني ميلة إذ تلقونه تنقل جاشا لو بكا لو sọ̀rẹ́lẹ̀ gára ká ẹni alùgbọ́kà wọn ló oyó ọ̀lẹ̀ gbẹ́ẹ̀gbẹ̀ẹ́lẹ́ kò máa rọyá náà fẹ́ dọ̀ àádọ́ oyó mẹ̀mẹ̀lẹ́ ní káyà búbulẹ̀ mẹ́ẹ̀rẹ̀ kọjọ́ bòun mẹ́yìn ilẹ̀ pé yóò dòdó ilẹ̀ gbogbo tó ti tára ilẹ̀ yóò dòdó ilẹ̀ gbogbo tó ti tára ilẹ̀ ní ká kọjọ́ bò mọ́ ìwò máa papọ̀ káp gbogbo kọjọ́ bò yìí máa mú mẹ́yìn ilẹ̀ ilẹ̀ Maryam iye kìbíà níbi ìyíká. Ó yà níbi wa sallallahu alaihi wasallam sayyidatuna ummuna Aisha radiyallahu anha. Obìlẹ́gẹ̀ sayyidatuna Fatima ọmọ níbi wa sallallahu alaihi wasallam. Gbogbo lọ gbọ́kọ́ gbọ́kọ́ kọjọ́ bù mú mọ́dẹ̀ Khadija ọ̀yà níbi iye jódodo. Gbogbo lọ mẹ́rin lẹ̀ gbogbo lọ dúró ilẹ̀ ikú jódodo ilẹ̀ ó jẹun mẹ́dọ́ wọ́tàdì àdàmí ọjọ́ ojí mẹ́ẹ̀dẹ̀ kì máa ní kọ́ lọ́gọ́ ìgbé lọ́lamẹ́dù ní ìdẹ̀ èkì àlọ́lamẹ́dù yìí ìbìmọ̀ mẹ́pọ́nì tí ó mọ́ gbó tàyọ̀gbọ́ mẹ́lọ̀gbọ́ mẹ́lẹ̀yìn rẹ̀ mí àjẹ́bàá ọjọ́ ọ̀nà ọjọ́ mú tó bá dáhùn mẹ́ watakuluna biafwahikum mẹ́ẹ̀dẹ́lu mẹ́kọ̀kọ́lá máa lẹ́sà lẹ́kùn bìhì ilmù ọ̀làtọ̀lọ̀ ọba lórí ẹ̀tọ̀ lẹ́gbẹ̀ẹ́ nínú màwọn múmọ̀ ọ̀fẹ́ táwọn mẹ́gbẹ̀ẹ́ ní ta onúùgbé mẹ́mẹ́ngọ́ na lélẹ́gì adéyúrú mẹ́rin yu o yu àfẹ́hun

ngọjọ́ kàtẹ́dẹ̀ wọ̀tá sẹ̀búnàwó háyìnán àmẹ́mẹ́ níjú àmúlẹ́rẹ́ mẹ́lọ́wọ́ tó yún háyìnán ìlérí rẹ̀ ní ṣe dá ọlọ́jọ́ dọ̀wá tó ní oyé tán tí ó nẹ́pa tí ó wá pa tán tí ó dèyà tí ó wá ṣe tán tí ó yí tí ó wá yí tán sọ́rẹ́lẹ̀ nẹ́ ìyà tó ní wẹ́rẹ́ ìwúyàn fẹ́rẹ́ àtọ́kọ́ mẹ́rẹ́ sí ń hùn jẹ́ adéjú wíkẹ́ ẹ̀dẹ́ ìná wàtàṣàbùnàwò ẹ̀yìnà àmẹ́mẹ́ níjú kàkẹ́rùn tí ó kí ní tí àgbàdé mẹ́ pọ̀ọ́lé mẹ́ wọ̀wọ́ àrínrẹ̀wọ́rì àríyìn àlàáríkọ̀ ọgbọ́jọ́ ẹwẹ̀ wóòjì orin iye àmì múmi ní وتعتبون ذلك يسيرا سهلا إنجلة مبهلان رواني تي عموليت خانين عمولي الله بينا تبالتان ولولا ولو لم تكن زوجة النبي لما كان هينا ọ̀lẹ́gì dẹ́gì kó alọ́mẹ́ ìmá tí sọ yà níbi ojú ìwọ́n tí ṣe tán kí mú dọ́ máa yí sọ yí agbóyé mi mẹ́lẹ̀má agbóyé mi pòfẹ́sọ̀ ẹni ẹ̀ka mi àmì àdọ̀túr àmì pòfẹ́sọ̀ akóyíra nàìjọba náà gbò máa yá dínì kuma wurare ma ce su kwaso ya nibi tan lakana hayina imate su lele kwata bẹ̀lẹ̀ tọ́ ya níbi ọjọ́ ọmọ ìfẹ̀ yìí dùn abubakar ohun ọ̀bùlẹ́ kì máa tẹ gọ́ pòfẹ́sọ̀ dúgbà ní kí mọ́ ìlà yìí tako mi fẹ̀kẹ́fà ábí àwọn adẹ́ta kí iná nẹpẹ̀ wọ́n rọ̀lọ̀ múlẹ̀ arọ̀lẹ̀ bí ẹ̀bí ẹ̀nà yọ́lẹ̀ zóòzẹ́tì nàbí ìyàmdọ̀yà níbi alẹ́ọ̀míyì àníbi èkì nọdún nàbí ìlúmíyì unlettered prophet khatamil anbiya ẹni kìkì pítàlàmà níbi ọjọ́ fẹ́yẹ̀bẹ̀rẹ̀ mọ̀fẹ́lẹ́ ẹni ọ̀tọ́gbà mọ́ ní ṣọjọ́ káp fa'awimin indala ẹwọ owó yẹlé tí ó gbọ́jọ́ an yọ ọ́lá fi zọ̀zẹ́tì nàbí yìí wà rasúlì yìí máa fi rá torí makayọ́ yóò tí wọ́n ọlọ́ فإن الله سبحانه وتعالى يغار لهذا الله هنا تيهيوغنا بيت وهو أغا أغا بكر روكا كي mẹ́rin tó ọ̀pọ̀ náà yẹ́lẹ̀ àmìsọ́jà pàpọ̀ jẹ́ka ló yí máa jẹ́gbé mọ́rẹ́jà mẹ́rin àmàkà mọ́ta àmìsọ́jà mẹ́ka ká máa mẹ́rin dúró ní ẹ̀dọ́mù sọ́gbẹ́nà lẹ́nà yẹ́wọ́n administration ní ma ẹ̀ẹ́sẹ̀ paul mẹ́ka ẹ̀dọ́mù ẹ̀ dodogele yabe ke dai ana duke vutu hanan ise damia mikoja tamikoja yake to hodonda abukatai abukataga ingidei hmm. amikoja yake dode u kode hmm. mamad marenda po togbadmi administrator ma kakuma mukolo ma ma me ni tamanyo tamu kawi awo yo ina doga ubi sahibi na aisha ba direct ina lajuba na nilo ile usahibi na babaka ina lajuba idoya nibi kisoko ya doya ne idoyo yo idana ito ya na nibi muhammad sallallahu alaihi wasallam kismin ojo to eyan ki adu na nibi mun ojo to me eyan ki adu mo sahibi na babaka run ojo to ene ki adu mahadith run to di abule kap ó jí ìlàbọ́kẹ̀lẹ̀ máa dúdì pẹ̀lú náà ìṣàgbèrè ní àdé igbó ọmọ agbèrè ní àdé ti kó ta ìnà lẹ́lẹ̀ gbogbo tó gbẹ̀nẹ̀ ilé tó bọ́ ọjọ́ ọ̀lẹ̀ torí lẹ́mẹ́ni àbín owó yìí lé ohun lọ́rọ̀ náà báyìí na gane ko wa huwa subhanahu wa ta'ala لا يقدر على زوجة نبي من الأنبياء ذلك هاشا وكلا من يو يقوب كيدو أويا أم بيبي كبويا روكي ديبا أو يو يكي نبي كات

ولما لم يكن ذلك فكيف يكون هذا في سيد تيونغي ما تيونغي إيمان أدوغل أن دوغي ممدا نبي يوغا ميا ما نبي دوغي لغدوغي ني فكيف يكون هذا في سيدة النساء الأنبياء أبيلي ونبلا first lady سيدة النساء first lady نساء الأنبياء النبي يكشف níbi ọya agbóyàmà níbi ọjọ́ wọ́n zai ti fẹ̀yìdì wọ́lẹ̀dẹ̀ adam ọya ẹlẹ́gìtẹ́ náà tọ́gbà mọ́mà níbi adama àálẹ̀lẹ̀tẹ̀lẹ́pẹ̀ fi dùnìyà wà àpẹrọ ẹnà tọ́gbà mọ́mà níbi adama oyí ìtẹ̀lẹ́pì ẹ̀mọ́yí ìtẹ̀lẹ́pì ni ẹ́ hmm. itilaki kuma kaiba bi mana in generality area do anibi saboja ma nibi area do amo ya ya togba ma mo ya ma nibi do gele wudu pa ko chaka do ta ke kile gogo to jona taka bogi do la gide kwa ne ojo ni wata fe haina ame go ake on vile vile wa huwa inda allah azim ubojo qalil kí adùnà lágbàjí mi ti tọ́rọ abálẹ̀ àdé tẹ̀sẹ̀ wá kọ́ alọ́ لا يتكلم بالكلمة في من سخط الله لا يدري ما تبلغ يهوي بها في النار أبعد ما بين السماء والأرض وفي رواية لا يلقي لها بالا وهو يهوي به جنار جهنم خالدين فيها حديث لوجي عن ابن إن الرجل والله يقول قيام الأمم ليتكلم بالكلمة بالكلمة والله أنا شر أن يدرى تقوالو قال لك تقوالو إيه لا يلقي لها باع من سخط الله وقال لها دي وقال كجو ويدكم كجو مجو ويدك ويدو لا أبواب أجينا كان لا مدنا لا أبجي لا يبوغو توجونا onu gẹ̀ẹ́hùn láyẹ̀dẹ̀rì ìmà tẹ̀wẹ̀lẹ́kọ̀ ìyà àmàlùkọ̀ bíẹ́nà ọ̀rọ̀ láyé lè tún ìmọ̀ bíẹ́nà ọlẹ́ vọ́lù òun nánà kì máa mẹ́mà òun kìkà ukọ̀lá lẹ́dí àdúgbò nígbà yẹ́hùn ìbí àfi náà rí kòkọ̀lá láàdú dìgbàgbára tó yé òun náà yàdé ìwọ́rú tí òun náà lókè máa yánà ọ̀gá náà náà lẹ́ta òyí yìí ń adáyìn àkíní máa bẹ́ na sàmà ìwọ̀lọ́r àgbàdo yálẹ̀ pàánì òyí kibu òun náà gbọ́kùnmọ́dó kì gbogbo rọ́ láàyò ìlà abẹ́lá òun gẹ́tù fúranwọ́ lẹ́lẹ́kùn dùkọ́ àlíní ilẹ̀ ẹ̀dì àtànà kwa ti adẹun lẹ́ ti adùn wọ́rù tún ihun náà adùn wá tún ihun náà di agbáni egbó wẹ̀ jíjẹ jíjẹ tàná ọ̀pọ̀ ohun jíjẹ ìdúkọ̀ ìpínmọ́ tọ́lá dúró kọ́ múmi ni ìdùgbẹ̀kí adọ́ iléri tí iléri dúró mẹ́rin àdọ̀rẹ́ ọjọ́ ọgbẹ́lẹ̀ kì sí múmi ni alùmọ̀mí jẹ́rọ lè kì sí múmi ni kí náà rẹ̀ act ìmọ̀ ọ̀dà ẹni iléri màkẹ́ǹkẹ́dọ́ wọ́gidẹ́ ọjọ́ awẹ́ ẹ̀dọ̀ ẹ̀hùn mọ́mí ni dúgbẹ̀kọ́ gẹ́lẹ́ lóò mẹ́rin múmi ní ìyàgbọ́ ìdílé rìrì jẹ́wọ́jọ́ àwẹ́dọ̀ kóhùn bá múmi náà gílé rẹ̀ lẹ́yìn àbá ẹ̀rọ dábogúlò ẹ̀nà ìwánẹ̀kọ̀ gọ̀rún dáàbí wọ́n nù ú máa kèlé gọ̀dọ̀lọ́dá gọ̀dọ̀lọ́dá ọ̀dọ̀lọ́gbọ́lọ́dá ọ̀bẹ̀ mẹ́nẹ̀ alùkẹ̀mà kẹ́nẹ̀kì gbóhùn ọ̀dọ̀ kídọ̀ra ń ayẹ kí n rákọ́ mọ́takọ́dọ̀ kí wọ́lọ́ àbò máa ẹni kìtì mú mi ní máa kẹwọn kẹ̀nẹ́gidẹ̀ àníbi ìhó fọ̀fá ẹwọn kọ́ kẹ̀nẹ́gidẹ̀ kẹ̀ṣẹ́dágógidẹ̀ àníbi ìjọ àwọn mẹ́rin abẹ́ mú mi náà lò kì á rá bẹ̀rún lẹ́tẹ́ dábẹ́ ní ẹnẹ́kì ìmánu ṣẹ̀ jíjú àfìdúkọ̀dí náà ráìbì bẹ̀rùn dúkọjọ́ wẹ̀rẹ̀ kún tẹ́ẹ̀rẹ̀ àmọ́nù mùnáfìkì máa kẹwọn bá ẹlọ ẹun kẹtíkìdẹ́ ọyọ́ àwọn ẹ̀dọ̀kọ́ ọlọ́run mẹ́ni mùnáfìkì pàáwò òfin pé kọ́ kẹ́ẹ̀dẹ́jú ejú kẹtàrọ́ kàtàwọn ọgọ́ ọjọ́ méjì ní súnà níbi àjíjí ládàkà àwọn tàbá ní ìjọ píọ̀ gẹ́nẹ́ ilẹ̀ ìlẹ̀wúdó mẹ́ ṣọ́lá ní tí ó gbóhun ọjọ́ jẹun àkájíyà ní munafiki ní mọ̀nà element of hypocrisy ìdẹ́pà ọ̀pápọ̀ tí a káàdé fẹ̀nàdó tánì aláwọ̀ ábí ebi kẹ́mdà òyìyì rọ́ ẹmú àgbàdo kẹ́mú àdúté ògbégede yìí máa nì èmi máa dégede ẹ̀lẹ́kàdé ẹ̀kàdó fi kàràtọ́ وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين والسلام عليكم ورحمة الله وبركاته